رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أشهد أن لا إله إلا الله وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نبي رحمة المبعوث رحمة للعالمين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا عباد الله عنوان خطبتنا اليوم أمور يقوي بها الإيمان kókó ọ̀rọ̀ wa lónìí lẹ́yìn bàtà dúpẹ́ fọlọ. a sì tọrọ kẹ́ tọrọ kẹ́ fún àná Muhammad ajẹ́rìí pé kò sí ọba ìkẹ́ àti kàkọ́ ma bá gbogbo àwọn sàábì ànábì kókó wa lónìí ní àwọn nǹkan tó lè gba fakimaniya kó dàgbà sí i. àádàlẹ̀ amúrò náà fi ń gbàgbọ́ tóbi púpọ̀ anáfòyú wàlá àjà àǹfààní tẹ́rì bí ni àbí bùkátà ta ní sí gbàgbọ́ bali darura masa ila maarifatihi wal inayati bihi gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ ṣojú kòkòrò nípa bó ní ti máa pa àgbàgbọ́ mi àti pé kí làkólé kan mi lórí ìgbàgbọ́ wadhalika li anna al imana huwa kamalul abd tí wọ́n bá ní ẹ̀dá pé lọ́dọ̀ Ọlọ́run ìgbàgbọ́ ni wọ́n ń rì fáà sí o wa bihi tartafi'u darajatahu tí gbó èèyàn bá ń ga sí níwájú ọlọ́run ìgbàgbọ́ olúwa rẹ̀ ní ń ga sí o fi dúnìá wà àkàrà lọ́rùn àti láyé wọ́n wá sábàbò ojú ọ̀nà ẹ̀yọ̀ kan ni òun là kà sọ wàtọ̀rí kúlikúlẹ̀ xeyìn àjílì ìwọ̀n àjèlè oore tètè ìtìyá ni àbí oore tìgbẹ̀yìn ìgbàgbọ́ ni máa bí fún wàlà yasulu wàlà yukọ̀wé wàlà yẹtìmù ìlà bìmàrífàtì màmínihu yustamadu wàyílà yẹmbúhu wàsíbábìhi wọ̀tòkìhì ìgbàgbọ́ yóò wà lè lékún àfikẹ́dò dastọ́dì gbé ibo ni mo ti lè máa ṣáàjì ìmánì mi kí ni sọ́ọ̀sì omi tó lè jẹ́ kí ìmánì mi ó máa rẹ gbedegbede ìṣẹ̀lẹ̀ rú rẹ̀ ó gbọ́dọ̀ wà kọ̀dìjà aláwọ̀lì kúlì matlubin sábàbá ń wà tọ̀rì kan kò sí ń tẹ̀dá wọn aláyé tọ́lọ́wọ́n ọ̀làdà bí ó ti rí bẹ́yà ń wọ́wọ́ òwò ló ń ṣe bẹ́yà fẹ́ẹ́ lẹ́ ń kéwú ọ̀ọ́lọ́lẹ́ kéwú ni bọ́ fẹ́ dalákọ̀wé ọ̀ọ́lọ́lẹ́ ìwé ni yúùsìlù ilé wàlì ìmán ṣòwárí ìgbàgbọ́ gangan àsọ́mù màtọ́ni tọ́mání kí ló tóbi jù tẹ̀dá wọn aláyé ni pé bò ní tìmọ̀ lọ́wọ́ toro nìkan ni eríire rẹ jẹ́ gbére gbere nìkan náà ni eri ibú rẹ̀ jẹ́ gbére bẹ́ẹ̀ yóò láyé ti kú nísìn ọdọ lọrọ bọba wù àárẹ̀ bẹ́ẹ̀ láyé bọba ti kú nísìn ó ti gbàgbé ṣùgbọ́n ìgbàgbọ́ nìkan ni téèyàn bá ṣòfò rẹ̀ tó pé gbére ni impact rẹ̀ ya ibadallah torí àsìkò ọ̀nà mẹ́wàá ni mo ṣẹ̀ṣà tí ẹ̀dá lè fi máa bíúdi ìmánì rẹ̀ tí ó fi máa lékún sí bó ti wà lánàá. alákọ̀ọ́kọ́ fáàmù asma ilá ilé usna filkuraani wasula àkọ́kọ́ ni pé understanding ó ọlọ́run kí lọ́lọ́run pera rẹ̀ kí ni ń jẹ́ bóòlù ànábì ìtújúwe rẹ̀ di mọ́ọ̀ tí èèyàn bá ṣe mú kó èèyàn sí ló mọ iṣẹ́ rẹ̀ tí màá dákọ̀ ọlọ́pàá ẹ̀mí gbogbo yìí ti lọ́dọ̀ ẹni tí ń jẹ́ ọlọ́pàá tí bá dákọ̀ kọ́sítọ́ọ̀mù bíi ti ń wọn ní iṣẹ́ wọn wọnú ẹ̀mí yín ló jẹ́ pé ń dọ́tọ́ lọ́wọ́ ọkọ̀ ádámọ̀ lákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ ó kọ́ lé bẹ̀rẹ̀ kò sí bàbá kọ́mọ ní nǹkan okọ̀ láfi bẹ̀rẹ̀ ẹ̀rí wọn ní tẹ́ẹ̀bù wọn èkó ọ̀yàn ní ó kọ́ wọn kọ́ ó kọ́ ló ti máa nǹkan wọn ṣe bẹ́ẹ̀ bá wà kọ́ ọlọ́run èèyàn mọ̀ sí ọlọ́run èyí ó sì máa ọlọ́run èyí ẹlòmíì ò kọ ọlọ́run lójú dàrú mọ́ lọ́wọ́ ó mọ̀ pọ́ lọ́run lọ́lọ́run ṣùgbọ́n kò mọ ọlọ́run pò ní razaku njọ tí ń wá rí sìkí ọ̀tọ̀ níbi tó wà lọ ẹlòmíì ò mọ̀ kí ọlọ́run ní alahafidu òun náà ní máa gbé ga àdáwò yọ wà máa sí ìyá àwọn ni àwọn bàbá yìí ni sẹ́kọ̀ọ́ kí kò kí ọlọ́run náà ní ìjọba tó fẹ́ ga yóò tún lọ́dọ̀ àwọn kan ó ní bẹ́ẹ̀ bá ṣe báyìí ipò yóò lè dọ́wọ́ yí padà mọ́ o the more you tíyan bá fi mú kọ ọlọ́run ló mọ̀ sí sí ọlọ́run ní ìbálòwọ pẹ̀lú ọlọ́run sì fi dá àkọ́kọ́ nù torí ẹ̀ lọ́lọ́run anábì sọ fún wa pé anábì ní ẹ̀yẹ mùsùlùmí òdodo ó ní inna lillahi tis'atun wa isma onídàájú ọlọ́run ọba tàbí kò ní innalillahi ti sàátàn ó dìpẹ́ndì lórí bọ́ bá ti fẹ́ wọ ẹ̀yàn kéwù. àmọ́ tisain isman ó ní ọlọ́run ní ninety nine names illa wahida ọ̀kan ló kù tí èèpọ̀ gọ́rùn man ahsaha dakhala aljanna ẹni bá nàbí sọ pé man hafasaha ó ní man ahsaha ẹni tó bá sọ dáadáa tó mọ̀ in time of meaning ó tún àmọ́ màdúlù rẹ̀ kí ló kọ lọ́hùn yẹn ń tọ́ka sí tààbùdà láàbì ìfínsìn lọ́hùn wọ̀tá akọ̀t ó sì fi ládì ọkàn sọ́lọ́hùn àkídà rẹ̀ rìflẹ́tì pò mọ́ ọlọ́hùn anábìrì dákàlà àlìjáná kéde kéwà tó já ninety nine names of Allah ìwọ náà wọ́n rí bí ọtí ìwọ wọ́n rí bí ìsìná ọwọ́ náà o èyí ń kọ́ lànà bí wí àgbọ́yé rẹ̀ káfí ṣiṣẹ́ ni ẹlẹ́ẹ̀kejì tàdàbùrù àyàtì kùránì kiri nínú tí ma jẹ́ gbàgbọ́ yìí ó lékún ìnàlù tàdàbìrọ̀ ọ̀rẹ́ ni tí bá máa fi ìdí ronú ìnàlù tàdàbìrọ̀ ẹni tí máa wo bí kí lọ̀rọ̀ ń já sí ìnàlù ẹni tó pé bó bá gbọ́ tíọ́rì kan àwọn àwò kí ni implication tíọ́rì yìí kí ni application rẹ̀ láyàdánù yastafid min ulumil kùránì àwọn èèyàn ò ní yẹ̀ wọ́n níbo wọ́n mọ̀ sàǹfà níbi ìmọ̀ mímọ̀ min science of al-Qur'an wa ma'arifihi ma yazdadu bihi imanan ó sì máa lé wọn kún nígbàgbọ́ torí al-Qur'an náà sọ pé wọ́n ìzá túlẹ̀ yẹn ti alayhi ayatu ó ń tẹ́ máa ń ka àmì àwọ̀ ọlọ́ ayé àwọ̀ ọlọ́ fún wọn zaadatuhum imanan yóò lé wọn kún ní ìgbàgbọ́ wa ala rabbihim yatawakkalun wọ́n sì gbára lé ọlọ́mọ ọba wọn Suratul Anfal tẹ́lẹ̀ bá wa ń ka àyà wàlúùnáka amúlágomi mọ̀ ìzàtúrọ̀ bàníyà wáàsí wo ló tó wáàsí ọlọ́run fàyíyà ṣìfáwù lè àmúrọ́dì tọrọ bá dàrú mọ́ lójú ka kùránì fúnra rẹ fúnra rẹ bó ka tẹ́lẹ̀ ìbò padà pàdé irọ́ táfà kan máa ń pa pé nígbà tí ibi èbó dán lójú kà ó rí pé kíní yìí ó fẹ́ takò mo gbọ́ tẹ́lẹ̀ fà ọwọ́ has wọn wà bọ́ tún yàn ẹ̀ ń ṣe wà bó ti wà náà àrùn kéèyàn máa gbọ́ kà má bùtù báyìí bí a ti gbé fún wa náà láàrùn kì í àgbá kò ní máa dálẹ̀ ń bẹ fáwọn alùsùnà ń bẹ fún ẹ̀yìn onísúfí bó tún fi bá ti gbọ́ pé ṣéwù rẹ̀ lọ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí bàbá sọ lánàá ìwọ náà gbọ́ kò kú níwádìí rẹ̀ mọ́ fúnra rẹ̀ kò ní ṣe tàkíkù irú kí náà nù bóde pálíkọ̀ lòun náà sọ pé à ṣéwù àwọn ṣéwù wa ọ̀stẹ́sì kínní ṣe mọ̀ pọ́n mọ súnà gan wọ́n dẹ̀ tán sójú ọ̀nà yìí wọ́n wá lè ṣe mistake ni ta ni mẹ́mórì rẹ̀ dìsíìfù ẹ bá gbọ́ nǹkan ẹ̀rù rún sí i àgbáàní ló wí bẹ́ẹ̀ ẹ sì lọ wádìí tẹ́ bá ti wá rẹ́lẹ̀ ìṣe yóò mọ̀ sí iyèméjì kò wọ̀ṣàwát àti yòròyòrò ó yẹ wàmúrọ́dùlẹ̀ àwàwàlẹ̀ ìnìrọ́ọ̀fù àti ìfẹ́ inú àti kéèyàn fẹ́ dẹ̀víétì wà àmúrọ́dún ṣáàkì wà ṣírkì àti iyèméjì àtẹ̀bọ ṣíṣe wà àmúrọ́dún olóòdù wà nufus àárẹ̀ ọkàn àtàárẹ̀ ẹ̀mí ìmọ̀ ronú sí kìlọ̀ ọlọ́run wí yóò gbé ipò làlùkọ́yà wà nàzílù mí nàlùkùrà áni má wà ṣèfà ọ́n wa rahmatun lil mu'minin suratul Isra ayé tètèrè ọlọ́la àsọkalẹ̀ sínú àlùkùrà áni kó máa jẹ́ ìwòsàn fún yín gbogbo àrùn tí ń bẹ lọ́kàn yín kẹ́ clear doubt tẹ́ bá fẹ́ clear doubt your mind yín alayka bi tadabbur bil Qur'an ẹ máa reflect ẹ máa pant over it think over it ayé àka ronú sí ronú sí ẹ̀ẹ́dì tọ́lọ̀ ń wí ẹlẹ́ẹ̀kẹta náà tó lè jẹ́ imáni ò lékò ma'rifatu siratu nabiyyi sallallahu alayhi wa sallam àyè máa yọ ọ̀sọ́jọ́ sọ lọ ẹnì kò sì lè kú odò bí ẹni ó mú mi kú ẹni ó bá ẹnì kò lè mú mi jẹ ẹni ó kú odò lọ ẹni ó kú odò ló mú mi jù tó bá fẹ́ mọ ọlọ́run ó sì yányán anabi ni ụlọ lọ stọ́ọ̀dì biography anna Muhammad torí pé ayatu rasuli wa Qur'an ayé anabi gangan ló fi ṣàlàyé gbogbo túmọ̀ alukur'an ó fi dẹ́gbẹ́ ò lè mọ tafsiri láì mọ síra ò lè mọ tafsiri láì mọ àdìsí anna gbogbo ìgbà wọn bíi pé ìyàwó Aisha ani wọ́n ní kulukuhu ó ní kuluku rasulullah alukura'an ó dábàá ní kí wọ́n ní wà nábì ó ní kura'ani ní wà rẹ̀ kura'ani yẹn ni wọ́n ní gbàmú àwọn kan pé alhunaka kura'anu nati wàhunaka kura'anu yamshi wàhunaka kura'anu summit wọ́n wá ní máa wà kura'anu nati wà máa wà kura'anu summit wà máa wà kura'anu eh, yamshi alalad arọ̀sùlùláyé wà kùránù lẹ́ni yẹ́mṣí alàlhàd anábì gẹ́gẹ́ ni kùránì ti rìn lérí ilẹ̀ tó bá ti rí tó bá ti rí anábì kùránì lórí wù etí wọn ni ó ṣe ni ó ṣe jẹ́ ni ó wí ni ó wí ló wá jẹ́ pé understanding imani wa àfi ká tàpù ẹ̀ látara mímọ anábùwà Muhammad ló pé tá wo súra kan náà kùránì padà dájú kèmí pẹ̀lú rẹ̀ nígbà tó rí pé attitude wa ìfọ̀yín náà mani arafa wo akọl maarifa torí pé ẹni ó bá máa nábì nípa mímọ̀ o lamuyẹ́tàbí fi sídìkì yìí kò ní dáùtù òdodo ànábì wà sídìkù máa já àbí kò sì ní dáùtù tá ànábì gbé wa torí ẹ̀ làkúrẹ́ ni mi sọ fún mi pẹ̀lú ẹ̀ pé àmì lamuyẹ́ àrífù rọ̀ṣùlà ó ní ẹ̀ bá bí wọ́n ni ṣé wọn ò máa nábì wọn ni. fáwọn làwọn mọ̀nkìrún torí tí wọ́n ń ṣe yìí bí ń takò tá ànábì gbé wáyé ìyọ̀nìmọ̀ ànábì kí ọmọ fẹ́ràn Islam kára àyàn má balẹ̀ kó má understand kó má máa tó yẹ kó o ṣe lásìkò kọ̀ọ̀kan ó tún sọ fún wa pé nù wàlúkọ́lá ni wọ́n máa yẹ sùúrùn ma anta bi ni'mati rabbika bi majnun wa innaka la ajran ghayra mamunun. wa innaka la ala khuluqin azim ó ní wàhálà nàbì ló dáa jù tá a bá wá ń sọ̀rọ̀ imani ìwà tó dáa jù ní jẹ́ imani ìyẹn ni ìmáàmù wa ibn al-qayyim jawzi ló ń sọ pé al-imanu bimana al-khuluku ó ní tó ń pè ní ìgbàgbọ́ gangan níwà ó ní máa fa àkọ́kà máa fa àkọ́kà fil-khulqi ẹni ó bá ju ọlọ́run bí ìwà rẹ̀ fa àkọ́kà dínà ó ju ọlọ́run bí ẹ̀sìn àwọn eléyìí òun ò lẹ́sìn tó wà ẹni ó bá wà rẹ̀ rẹ̀ bá ti dájú tiẹ̀ lọ ẹ̀sìn rẹ̀ dájú tiẹ̀ lọ pàṣẹ́ntéèjì tí ń sin islam ń lo èbó ó lóore ju pàṣẹ́ntéèjì ilẹ̀ yìí lọ bí wọ́n ti wò ó kéré tó torí wà wọn dáa jù wá wa lọ wọ́n sì máa ro tọmọlàkejì mọ́ tiwọn kò síbi tẹ́sí ó ti gba ìbí ibi wọ́n bá ti níwà bẹ́ẹ̀ bá gbé bá léèyàn kó lu ní Saudi tí ẹ bá ṣe ké àbárò tara lé bẹ́ẹ̀ bá débẹ̀ ta ní fẹ́ wálé mọ́ ìlú tàbẹ́ni kan rí tí kò sì ní yíwọ́ fún wa kò sí jẹ́ fẹ́ pín tí èkárí. E wọ́n try láti sọ ẹ̀sìn wọn di ìwà ilé tí mo gbé lágége mú àmú wa amọ́ríkà tí wọ́n ń pè ní fìwàkẹ́sìn ilé fìwàkẹ́sìn yìí gangan ló kọ́ tẹ́ kí mùsùlùmí ọmọ jẹ́ tó o bá ti fìwàkẹ́sìn bọ́ ọ bá fẹ́ fìwàkẹ́sìn ta lọ́jọ́ ọjọ́ àná Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹrin torí àsìkò nínú tó lè jẹ́ kí imáàni wa ó lékún àtàfàkùrù fìlkọ́ọ̀n wà nàdọ̀rù fìlànfọ̀sì kẹ́dùn máa try láti máa study society eh, eh, environment kó máa wo planet kó wo òkè kó wo lẹ̀ kó wo sánmà kó go through rẹ̀ wà nọ́ọ̀dọ̀rù fìlẹ̀ anfus kó wá máa wúra rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn wo ẹ̀nùmí bó bá gbọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ kékeré study rẹ̀ gbà á ọlọ́run gbogbo ṣe dárú ọmọ yìí ó rí kan lè mọ̀ ń bẹ́ẹ̀ àwọn èèmọ̀ yìí ní òjò ma torí pé iná tàfà kúrọ̀ fún kọ́ọ̀n ká máa ronú pa ayé wà fìlẹ̀ kálíkì samawati wal ard wà máa fi iná mínà màlúkọ́ ti mùtànáwìà ká máa wo tọ́lọ̀ ń dá àtẹ́rẹ́sìrìsì tọ́lọ̀ ń dá o ìwà nàfàrò fìlẹ̀ ìsàn wà máa wú àlẹ́yìn mínà sifat àti káwé yẹn káwá gbogbo structure bọ́lọ̀ ti dẹ́gà tó bá jẹ́ scientist yẹn tó bá study medicine wá wá wo àwọn tọ́lọ̀ tọ́jú sáré dáa it will, uh, let's take oxygen as an example. Do you know how going to cost you? The cost of oxygen for 24 hours. Nobody can afford it. Gbogbo àwọn tá a jòkó yìí. Bẹ́ẹ̀ yẹn bá ti lóun lówó náà bí wọ́n bá ní ká máa lọ oxygen. Ẹni tó lówó ju Nàìjíríà yìí kádàkọ Dangote kò lè lọ́dún kan tí èdè olòṣì tó àìpé oxygen ní máa fowó rà. Ẹ wá wo bá a ṣe nídìí ẹ̀ tó. ọlọ́run wá pín ilẹ̀ wá pọ̀ ìyẹn mi pé béèyàn bá ro léyìn náà ẹ wọ ọba tó ṣètò tẹ bá mọ bí eré tí blọọdù ń sá lára wa tí fi ń dé gbogbo ibi tí ń dé ó kọjá àti ọ̀kadà ń sá nílẹ̀ ẹlẹ̀ lọ talawa rọ̀nù páìpù ṣé bẹ́ẹ̀ ni ìta kan rọ̀nù ní wọrí ṣé kò láti ní wọ́n fandalize yìí. tẹ́pọ̀ débi tó yẹ kó dé tí ń yíwọ́ yìí ṣó sì bẹ́ẹ̀ nínú sísítẹ́mù wa kò wá gbọ́ bí tí wọ́n mánéjẹ̀ ta ní mánéjẹ̀ pàṣẹ́ntéèjì tí ó dúrọ́pù sí ayé kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ rọ́ọ̀ṣì wọnú bírèèni wa ta ló mánéjẹ̀ tẹ́dà bá ronú sẹ́yìn ọ̀kan gan yóò mọ̀ pé ẹ wo tọ́ píríǹtì wa bó ṣe pọ̀ tó yìí kò jọ tẹnìkan kan gbogbo àgbáyé tá a bá wá ṣe tá a bá ṣe ẹni tí wọ́n ìbí ta ló tọ̀ tó ń design rẹ̀ tó fi ń yàtọ̀ báwọn bí te bá ba ma rán na rán sọ fún èèyàn mẹ́rin irú kan náà àfi tí wọ́n bá sí kan fún ọ. àwọn tíjà tẹ́ ẹ̀ máa sọ gan ti ọmọ kíláàsì fi ń àwọn kẹwàá lé ní mi fún náà yóò tún wàhálà àwọn tábà wo bá àti ibi tá a lẹ̀ sí study weaknesses wa tá compare with the strength tọ́lọ́ àwa àmọ̀ pé ta ló tó sìn. kúlẹ̀ Allahu akbar àdọ̀pọ̀lọ̀ ló tó sìn torí pé yukọ́ wuli ìmánu ni màá fi ìmìnira azil mawjudat mìnà asọ̀mọ́tìlá alk àdàlà àlà àkódọ̀rọ̀ ti khaliqiha títóbi àwọn iṣẹ́ wọ̀nyí ni ó jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé ah! ẹni tí ń ṣiṣẹ́ yìí ń tú ààyè. ó fún wa lójú omi ojú yàtọ̀ sómi ẹnu omi ẹnu yàtọ̀ sómi imú inú agbárí gbogbo wọn ń gbé bómi omi ẹkún bá kán sí ọ lẹ́nu ó bí ó ti rí bómi imú bá kán sí ọ lẹ́nu ó ní bí ìtọ́ rí ọ dáàmà ó sì mọ̀ pé léyè sara tó ti ń bẹ lẹ́nu mi rè ta ló mánéjì omi mẹ́ta tó sì ní tèsì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú pọ́ọ̀tù ẹ̀ ta ló lè ṣe. tí èso lọ gbogbo kíní ẹ̀ ló wá ní function ká tó fi omi etí sí tiẹ̀ tó yàtọ̀ omi náà lè ti ń ṣe létí rẹ̀ ń da kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ pọ̀ níbi tí ń ṣe kò gbọ́dọ̀ má sí ń bẹ̀ bófo ń kánú òun tó korò ju ti kálukú lọ ta ló ń tọ̀ mú níbo ni ẹwu ẹwu ẹwu ẹwu tó ń tèkì pharmaceutical company láti set up pharmacy big kọ́mì tó bá fẹ́ dálẹ̀ ó ní bó ṣe study kẹ́yọ oògùn ó ní bí mo ti study láti gbó oògùn jáde ẹ wo wàhálà wọn lọ wo wọn tẹsí rẹ tẹsí rẹ ta ló ń tọ̀ ń tọ́wọ́ adarí oyin ipe èso eléyìí ni ọmú mú èso eléyìí méléyìí mẹ́sọ eléyìí méléyìí mẹ́sọ eléyìí méléyìí wá jẹ́ sínú rẹ inú rẹ maṣíìnì wá yóò wá prósẹ́sì rẹ yóò wá rìlíìsì oògùn jáde yóò wá máa wo gba òun déédéé bí oyin bá ṣe rí ewé kọ̀ọ̀kan èso kọ̀ọ̀kan àwọn fúláwà kọ̀ọ̀kan jẹ mọ́ ni potent ara oyin wo ṣe ní quality tó lọ́jà pé oyin tí wọ́n bá restrict lójú kan náà bá ṣe àwọn restricted one time ṣe ń léwu oyin wọn ò lè dàbí èyí tó wà nù gbó tó rìn kì í torí ẹgbàá ewé ta ni ń darí ẹ̀ ló jẹ́ pé kò sí bó ti wò kankan náà tọ́lọ̀ ń dà tí ìmánì ò ní lékún àfi tó ọ̀bá nílà káyì tí wọ́n fi ń ronú dànù al-ikisaru min dhikrillah wa du'a alladhi wa ruhu al-ibada lil insani muslimi ìtí ó fi máa tún jẹ́ kí má ní yòó lékún ní pé ìmọ̀ràn tí ọlọ́run kó pọ̀ lọ́rọ̀ yẹn bó bá jókòó subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar tó o bá ti ṣe nǹkan kan mọ́ bí eh, lecture time rẹ kó sáré máa fi rántí ọlọ́run ó sọ pé òun jẹ́ òun fẹ́ kí má nìrí ó má dàgbà torí pé inna dhikrullah torí pé ìgbà ìrántí ọlọ́run ìyá gírísù sájàrá tàlí ìmáàní fìlkọ́lù ìmọ̀ ajẹ́ kí igi ìgbàgbọ́ ogun kó wù lẹ́mìí yàn ni. wàyùgẹ̀síyà wàyùnàmíyà wàkúnlẹ̀ mazdadala abdi dìkìrọ̀lá kọ́wìyà ìmáàlù gbogbo àtẹ̀dá bá ti rántí ọlọ́run ìmáàní rẹ̀ yóò máa gúrò ni yóò máa dàgbà. kàmá anali ìmáàna torí pé njẹ́ ń pè ní ìgbàgbọ́ ìyá ìmọ̀ àpè ní lọ síbi kó mọ́ra tí ọlọ́run ní lọ́pọ̀lọpọ̀ gbà ní wà má ní abala absalom ndikiri ẹni ó fẹ́ràn ọlọ́run ọmọ ara tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ ni orí o ti já pa ìyàwó rẹ àpèjúwe àpèjúwe ọkùnrin náà bóbi bá fẹ́ràn ọkọ rẹ ìyàwó rẹ kò ní í ṣe gbẹ́ kọ́lá ọ̀rọ̀ tí ọkàn yóò fi ṣàpèjúwe kí n tó jáde lónìí ìdí àti ni ó máa fọ̀rọ̀ ọkọ rẹ panu ni ó máa fi bẹ́ẹ̀ bá fẹ́ràn ọlọ́run ó kọ ọlọ́run ò gbọ́dọ̀ jálẹ̀ nù yín bẹ́ẹ̀ kò sí dọ́ńpẹ̀ ní ubùnlá ìgbàgbọ́ ni wọ́n ń pè ní okpola àwọn àǹfààní tẹ́lẹ̀ máa bí fún ni bí àwọn aráàtí ọlọ́run pọ̀ àmọ́jọ́ ti lọ àkọ́kọ́ ni àyà tó tọ́ yé bà àlàkèkíyà tó o bá fẹ́ sáyé tó ní ìtumọ̀ ìgbàgbọ́ ọlọ́run lọ́gbọ́ ìrántí ọlọ́run ló gbọ́dọ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni pé kúwàtò ìmání ìwà ìyá ìmáàṣì kò jihad ìgbàgbọ́ ọkàn rí ọmọ lẹ́kún bẹ́ẹ̀ ni ìsẹ̀mí rí ó sì dá kámọ́ lọ bí ẹlẹ́ẹ̀kẹfà nínú tó máa jẹ́ kí ìmání yẹn ó dàgbà ó ní tẹ̀síìrù su'udi yawmal qiyamah ṣe rí àwọn tí ó jẹ́rìí ìwà pọ̀ lákè àmọ́ àmọ́ tí ó máa jẹ́ máa níyàn ń dàgbà ni kó mọ rántí pé mo nídìí àwọn witness tó pọ̀ ní ọgbà kíámọ̀ kò mọ̀ wá wá wọn kì í ara witness tó pọ̀ ni ọmọ ìyá àwọn ẹbí rẹ̀ tó gbà wọn tá a rí ìkó sójú wọn ibi owó wa tán san ẹ eh, jẹ̀mbù lágbájá má jẹ́ ọgbà kíámọ̀ bọ́lọ́run tiẹ̀ ní àwọn eléyìí ló lè sì pẹ̀yẹ̀ pé yẹn jẹ́ ń bẹ́ẹ̀ ẹ̀kejì ní náfìlà ẹ̀rí pété abáfẹ́ kírun àwọn afáwọn amánsá súnà kan tó bá kírun ọ̀ràn yẹn yìí wọ́n tó pa ìyẹ̀dà wọ́n lọ fi kí náfìlà ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo bí aforí kàn láyé ní ọ̀jẹ̀ rí wa sọ̀pọ́ọ̀tì wa lálùkì àmà ní a fi máa ń dà péjá tó yàn yìí ẹlẹ́ẹ̀kejì láyé ibi tá a ti ń sin lọ ẹ̀rí pé bàbá délé títí máa kírun èèyàn gbọ́dọ̀ níbi títí máa kírun ṣàdúrà nílé rẹ̀ mọ̀sọ́lá wọn níjọ́ tí wọ́n bá kú àyè wọ́n máa sunkún yóò sì máa bẹ lọ́wọ́ àforíjì fún ọ. àdìsí tí Abdullahi bin Mas'ud tó gbà wá ó ní tó bá jẹ́ gbà kíámà ọlọ́run ó pe àwọn òkè lóko tí kọ̀ọ̀kan jẹ́ pé sóbí o yọ̀wẹ̀rẹ̀ o òkè fòmá o inna jabala yula yunadi jabala bi ismihi ya fulani ọlọ́run ó pe kí ni wàá bí alimarrabi kaliyoma na adun yaskurullaha azza wa jalla sóbi ṣé ẹnìkan kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ lónìí tí wọ́n rántí èmi ọlọ́run lọ tó yẹ pé bí tí ń lọ subhanallah ni wọ́n wí alhamdulillah la ilaha illallah ni wọ́n wí lọ. faiza qala náà yóò ní bẹ́ẹ̀ ni kọ́dà àwọn iṣẹ́ yọ̀ ká wọ́n tó mẹ́ta tí wọ́n kàn kọjá lọ tí wọ́n fa tẹ̀síwá àti wọn àbí bí òsì tẹ̀síwá náà lọ́wọ́ ìfọwọ́ kà subhanallah alhamdulillah bí o tiẹ̀ ka òun kà ti sọ di nọ́mà pé dèdè iye tó ọlọ́run pọ̀ kò ní ìdí òun kà subhanallah alhamdulillah bẹ́ẹ̀ ló ń bá kọ́lẹ̀ subhanallah alhamdulillah alukurani istafshir anabi ni ọlọ́run wa sọ fún òkè yẹn pé ó dáa máa bá a fún ní glad ipe mo kí ikú eríire o ti wà lẹ́ni tí ó jẹ́ rí rẹ̀ tó gbẹ kíámà ẹ jẹ́ kí askam ìrántí ọlọ́run kó máa là wọ́n bí sàbẹ̀ kan anabi lóun rí ipò rẹ̀ tọ́ ga ó wá bíi pé ọmọ yẹn náà fìlà ó má dìde ló ní òun yìí dìde lóru lọ títí òun lágbára tó gbà kí lọmọ wá sí ó ní nǹkan tó nǹkan mọ̀ ni pé tóun bá tají lóru kóun tó yí ẹ̀gbẹ́ padà pé òun change wọn tó subhanallah alhamdulillah wàlá ilaha illallah akbar owó tó fẹ́ gbẹ́lẹ́ lé tóun bá tó dí lóru kó tiẹ̀ tó wípé bọ́ òun ń bọ̀ wọn ò lè dìde àmọ́ bó má ṣe tají lòun máa wí ànábì ó ti rìn kọjá bí tó ń fẹ̀mí sí tó jẹ́ pé advantage tí yàn bá ní kódà wa nínú rédíò wa ẹ bí a máa lọ bí iṣẹ́ kó fi kúránì sí i orin lóòótọ́ anọ́ọ̀nì ní school of thought tí ó sọ pé gbogbo ẹni tó bá ń gbọ́ orin ni ó wọ̀ náà onírú orin àmọ́ títí gbogbo orú orin tó bá wò jẹ́ wo la sọ pé ládàá mẹ́mẹ́ kò sóri tá a sọ pé bẹ́ẹ̀ bá wá ń gbádùn náà sọ̀tà nísìnyí ọwọ́ àgbàládà bọ̀ ń gbé ipò àkàrà ṣùgbọ́n kò síjọ́ tẹ̀ ẹ̀ gbọ́ rí pé jọ́ tí a bá ti ń gbá kùránì yóò máa gba láàdá wáì tó wàá fèyí tó ní láàdá lẹ̀ tó máa bàtìkù rẹ̀ láre lérí èyí tí ò ní láàdá ó lè gọ tó bá kó máa mùsùlùmí aláàfin ẹyọ kí láwọn máa anábìrin ẹni tí ń ka kúránà àtẹni tí ń gbọ́ dídì kan ládàá yín lẹ́ni ara fíkọ̀ kan tí wọ́n máa fi mú ládàá kúránì wá kéèyàn bá lọ bí jẹ́ tó bá fi amáyàtọ̀ sáàlú náà sí gbogbo àtà jẹ́ tá a sẹ̀sẹ̀ ń tọ́ ma tọ́ bá fi sí nígbà tó fi gbá ọmọ yẹn lọ skul gbé wọn lọ gbé wọn bọ̀ wàláhì wọn ní ti parí táàmù kan tán táwọn ọmọ fi súra yẹn tán èmi ò mo ti dáhùn ní mú kọgbà àwọn ọmọ lẹ́nu kẹ́ẹ̀kan gbé wọn kò ní tì tán tẹ́ fi dé skul ìwé bá tó bọ̀ kátẹ́ tó gbé wọn wàláì wọn ha súra tán kẹ tó di dé táàmù oṣù mẹ́ta títọ̀ bá fi gbé wọn tó bá jẹ́ torí tiwọn náà kọ́ àtó àtọ́ba tí ọmọ ajẹ́rì rẹ pé ọ̀gbọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà torí àsìkò ọjọ́ ti lọ máa rí fọ́tùmá á sínú díì nínú nǹkan tí máa jẹ́ kí má nìyàn dàgbà oníkéyìn ó mọ̀ pé gbogbo tí wọ́n ń pè lọ́sọ̀ọ́ ó pinnu ẹ̀sìn yìí ma gbogbo ọ̀sọ̀tọ̀ ọ̀sọ̀tọ̀ bá wà láyé ma wà sínú ẹ̀sìn ìmánì rẹ̀ ó máa dàgbà. Islam yìí ẹ̀sìn ká pàdé sí ni kìí ṣẹ̀sìn tó tó ṣayé ìmọ̀ abẹ́ ṣe ìyàwó ọmọ mi ò lè gbà mi ò máa ń gba bá mùsùlùmí tí máa ń ṣèyàwó yẹn ọba bẹ́ẹ̀ kó mọ èdè bẹ́ẹ̀ bá mùsùlùmí máa mọ ọ̀jọ̀gá ah bá fi tàwọn àfáàsì olówó níbẹ̀nú ẹ̀sìn wọn tí wọ́n á wá bí ó ti lékún lára ẹwà wọn fún islam ìmánì rẹ̀ ọmọ àdàgbà torí pé minal asbab al-muqawiyati lil iman ma'rifatu ma'asin ad-din fa inna din al-islam kulluhu ma'azinu haqa'id wa hasawu al-aqa'id wa zakuwa ahmadu al-ahlak ìwà mùsùlùmí gbọ́dọ̀ dájú ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àbọ̀ ọ̀làjú rẹ gbọ́dọ̀ exposure rẹ gbọ́dọ̀ tó exposure torí pé ànábì rẹ lajú alamiya universal message ló wà lọ́wọ́ rẹ. wàá bí iṣẹ́ pọ́n tó dàgbà sọ pé ṣé wọn fẹ́ lómi ìwà rẹ̀ ní gangan ní fi ń kó bẹ́ẹ̀ sì yìí ní fi jẹ́ pé kí yóò tó fi sí yù ọ̀dọ̀ bàbá mi mo dúpọ́ lọ kó o tó gbé ọ̀ṣọ́ ẹ̀sìn lérí kọ́kọ́ lọ wá ẹ̀sìn o tó o bá ti o torí àgbákò lọ́ọ́ máa ṣe fẹ́ sáwọn àfáà náà nu wọn kàn ti ṣe orúkọ òṣì bíi kí nínú gbogbo nǹkan tí se dá lọ́fíìsì ọwọ́ ẹ̀ lẹ́ẹ̀tì rí ṣé kọ́ ọ bá nírun rẹ tí wọn ò mọ̀ ọ́ lẹ́lẹ́sí ṣé bí bọ̀bọ̀ yìí wọn ó ọ́ sọ́wádà kọ́ ọmọ fi tiẹ̀ dọ̀tí ẹ̀sìn tó mọ́ gbogbo àgbákò yìí náà nù ká máa kájú fẹ́ fira wa hàn pa àti dẹlẹ́sìn tẹ́sí òsì tí ì pé láàánú. ọfẹsẹ gbogbo ẹja lùgbé kó sẹnu gbàsàbàlà ojú òsì kó sí náà ó lè gba méjì náà ẹgbẹ́ bàbá ń fọwọ́ ń o tún máa ṣe bí ọmọ èké sáwọn máa kúnlẹ̀ nu àrọ̀fọ́ ni. àmúwọ̀ ẹ̀sìn ká tó mọ̀sọ̀ ẹ̀sìn ni torí tó o bá ti níwọ̀ ẹ̀sìn tó ń sọ̀sọ̀ ẹ̀sìn àbùkù ló kó bẹ́ẹ̀ sí àtàwọn tí wọ́n ti dánú ẹ̀sìn tó o ti wá níwọ̀ ẹ̀sìn la ìjẹ́ pé ìmánì rí o máa lékún yóò níbi tó o ti fẹ́ kún orí o làkúrẹ́ sọ pé walakinna Allaha baba ilaykumul imana wa zayyanahu fi qulubikum ọlọ́run beautify ìgbàgbọ́ nú ẹ̀mí rẹ nǹkan kò ní wọ̀ sí kọjá tí máa ń wọ lọ́hùn àti tí ń wà nábì ẹlẹ́ẹ̀keje àtàhákùkù min maqamil insan fàyíyá fi ibadati lai wali insanu ila khalqihi maqamu insani Allah ka'annaka tara wa in lam takun tara fa innahu yaraka ìtàn pè ní ní third layers ìgbà tá ànábì pín Islam sí mẹ́ta tí gbogbo ẹjọ́ didi náà nínú Islam ẹ má sì gbọ́ o ojúwe Islam ojúwe imanu makoma iman àti makoma ihsan tó jẹ́ pé last stage ni gbogbo ẹ̀ láti jẹ́ ẹni ọ̀yanjú náà ní mẹ́tẹ̀ẹ̀ta wà fún ṣùgbọ́n ó máa ní grade by grade ìgbà kan bẹ ọmọ jẹ́ muslim tó bá jẹ́ ọmọ jẹ́ mọ́mìnì tó bá dìgbà kó di mọ́sínù mọ́sínù ni kò tó ga jù iná láà má àlùmọ̀sínì ìwọ́n sọ fún wa pé màkàmù yìí ló ga jù tí gbogbo ẹlẹ́sìn gbọ́dọ̀ dé màkàmà tá a máa ṣe fún ìyàjú bọ́lọ́hún ti rán ọ sí i lọ àlàádìlù èèyàn bò mí múrí kan bá máa ń ṣèyàwó lẹ́yìn tẹ́lẹ̀ àwọn ìyàwó wa kọ́ ìbọn bá ti mọ̀ mí primary wọ́n bá ti ké sí ọkọ̀ ní kó tó di pé ọkọ̀ mi wá bá a kọ́ kíní owó tí wọ́n èèyàn <laughs> wà họ wọ́n ti mọ̀ pé léyìí kíní náà yé àwọn láti lọ́kọ̀ mi wọ́n máa ké sí ọ pé ìyá yàrá bí ìgèlè ó fún mi ìyá kíní owó pọ̀nkan ọba àwọn kọ́ tó bá bá wọn kọ́ tó bá tí òde kan máa ṣẹlẹ̀ nírú àdúgbò wa nínú ẹgbẹ́ abáwo alájà ìdí fúrúùtù ẹ wàá lọ wò ó pé ó mú iye báyìí wà tọ̀ wọ́n wá ní àṣà kan ìgbésẹ̀ ní pọ̀nkan tọ̀ wọ́n lọ bá ń fún ní pọ̀n méjì àbọ̀ yìí yóò ju ti ijọ́ tó fún un lọ yóò wá fi lé bóun ó tún kọ́ kalẹ̀ ńjọba tó kàn náà gbé pọ̀n márùn-ún yìí. ìjọ náà bá fẹ́ sòde pàmẹ́wàá ní òní ẹ̀ lọ fún un ìsánù ni kéèyàn ó ṣe ju bóńtọ̀ mu ti rí lọ́dọ̀ rẹ lọ òun ni wọ́n fi mà pa ọgbọ́n lọ́hùn gbọ́ béèyàn bá da lọ́dọ̀ rẹ ìwọ ṣe dáadáa sí i ní tí wọ́n fi ń jẹ́ mú sínú nù ẹlòmíì ọmọ sore yóò máa wá sọ lára àwọn ẹ̀dá ẹni tí ń sore tí ń wọ ẹ̀dá ó ń tọ̀wọ́ ní sore dalẹ́ yóò sì padà délé rí ibú ọba tọrọ sí ni ọmọ wò torí pé wọ́n bá torí tiẹ̀ tó dáwọ́ re bí wọ́n ti rí un tó o sì wò ó kí ọ̀dà o bẹ́ẹ̀ ni wọ́n náà rí sọ́nà. kàtàkọ́ ni wọ́n náà lọ́dọ̀ ọlọ́run bọ́ bá fi ọ̀hún ayé yọ̀ọ̀kì ọmọ. gbogbo tẹ́ bá ṣe fún kò mọ́rẹ́ kí ìwọ náà mọ́rẹ́ ó mọ́rẹ́ lóòdìdé kínú ládàárọ̀ nígbà tí ẹni ò mọ́rẹ́ táwa lálẹ́ ń gìrì. àwọn ajáàmù lọ́wọ́ ọlọ́run ọgbà tá ti tá a lọ náà síbi wọnú ọlọ́run. fún wọn tó máa gbé wá pé adúgbò àfa kínní náà ti ṣe. ṣé tọ́lọ̀ máa bẹ́ẹ̀ dójú tẹ̀ ẹ̀ kí o ti dójú tì ọ́. alimakamoni insan ìtì ń jẹ́ pé èèyàn dọ́lọ̀ ọmọ èèyàn rẹ ni ọ́ wọ́n ní kó máa wo bọ́lọ̀ ti rí wo báwọn èèyàn ti rí sí dáa fún tí ó láti bọ̀ tán ní máa wá bí wọ́n ti dìbò fún kí bọ́ bá fẹ́ ṣe rí pé àwọn eléyìí ò dìbò fún alẹ́ ìdìbò fún ẹ ti mọ̀ pé èèyàn tí ò gbádùn ni òde tẹ́ ẹ bá lọ jẹ́ ń fojú jẹ́ ń fojú péńjẹ ẹ ti mọ̀ pọ́ ọmọ yẹ̀yẹ́ ní sòbí òun mẹ àwọn ẹ̀dá ló pè wọ́n alikẹ́rìmù alápọ̀nlé yìí fìdí péńjẹ gbogbo ẹni ọba wa ẹ sáà bá wa tọ́jú wọn ni bọ́lọ̀ ti ṣe nù láyé torí kọ̀sẹ́ńtò lòún bọ̀ wáyé àwa olóko àwa kò sì sẹ̀sà ó kírun ọgbà rẹ̀ ó yà kẹfìrí eléri ibú yọ ọmọ kí ọlọ́ni wọ́n bá dọ̀run nìkan ni ò ní gbà bẹ́ẹ̀. ló jẹ́ pé maqama insan mi muqawiyatul iman ó wà nù nǹkan tí jẹ́ kí má níyàn lékún. ẹlẹ́ẹ̀kẹjọ da'watu ilallah bàbá ti màmá anabi ni báà lùgbò àníwẹ̀lẹ̀ ayatan ìjọ ọmọ pé má nì rẹ̀ lékún ìwọ náà tún máa lẹ́tì ẹlòmíì má gbà wọn míì ẹlòmíì Islam rẹ̀ wíìkì bàjẹ́ ó ti kírun tó ẹ máa ń bú ìsìláàmù máa ń sọ tí ọ̀dà lójú rẹ̀ kò ní lè sọ ìtòsí jẹ́ kó bàjẹ́ tó báyìí nìyí ẹ rí i pé tẹ́dà bá ti a máa ń tijọ́ ara wa ṣeré ẹlòmíì tó bá jókòó láàrin àwọn group of people kan tó bá ti pèrò òun náà dìde kírun déédéé tẹ́lẹ̀ àmọ́ torí àwọn tí èyí ò gbé kọ́lọ́hún mọ́ san lẹ́sàn yóò gbà ládàá rẹ̀ bó tiẹ̀ tijú ẹ̀dá sí lọ́hùn bẹ́ẹ̀ ló bóun ti tijú sí lọ́hùn lẹ́nìkan tijú sẹ́ lọ́hùn lọ́wọ́ kọ̀mọ́ tí mu kọ̀mọ́ sìgá mu kọ̀mọ́ sìnájà má bí ọ bára rẹ̀ lónìí bí ẹ̀ma lóhùn ọ̀mọ̀ kan ṣe wọ́n máa ń kí ọ̀làjú ní bá rọ́jú sẹ́ lọ́hùn lọ ń bẹ̀ kó fi ríbi dìde sẹ́dá kakó ná tábà wá rí báyìí ẹjẹ́ á máa jí sí ọlọ́run fúnra wa fún ìyàwó wa fún ọmọ fún ará àdúgbò lópin dèdè bá a bá ṣe mọ̀ọ́mọ̀ọ́ àmọ́ ká try ká wò pé tí mẹ́tọ̀dù yìí ó wà irú táwọn afáwọn wílé ẹlòmí ọmọ yẹn kọ̀rẹ́ẹ̀tì ara ẹni sọ̀rọ̀ tá ní nàìjíríà nísìn àwọn kan àtàwọn pé ó yẹ kó lọ sí skul dáwà ni wọ́n kàn bọ́ síta wọ́n pe gbogbo ìyá lọ́mọ ná akọ́dà àwọn tí òkè wú tó àti wọn àwọn journalist ẹnu wọn mo ti gbọ́ wọ́n ní you can convey a bad message with a good language máa fẹ́ kí sọ̀rọ̀ sí yàn ó tiẹ̀ ẹni wọ́n tiẹ̀ pẹ̀yìn dà kó tó mọ̀ pápá lukú gbóhùn ni ó ní wọ́n ṣe ń jẹ ọ̀kan náà àwọn afa ó wá bá ọ̀kan náà àwọn sábẹ́ Umar bin alifa mùsùlùmí ó wá dọ̀ Haruna Rashid wọ́n ní bó ti dọ́dọ̀ rẹ̀ yẹ pé alifa ìtẹ́kìlá ìtẹ́kìlá bizọ́ọ̀tì ìjàhìr pẹ̀lú ohun rẹ̀ tó ga ló ti ń dájú kọ àlífà pé bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bó ti ṣe yí ọ̀dà ah àlífà tó ń sì gbọ́n jù tó wí ni ó ní kọ́dí arsalallahu huwa khayru minka ila man huwa sharru minni wa amarahu bil lin ó ní àfa ẹ̀ eh, ọlọ́run sì ti rẹ́ni tó ní jù yín o sẹ́ni ó yẹ lérí ibùdó èmi yìí náà lọ ó sì wàá sọ fún pé bọ́ bá dọ́dọ̀ rẹ̀ sọ jẹ́jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àfa àtọ́ Musa. bẹ́ẹ̀ mi náà yìí wòye lérí ibú tó tó fìrà ó náà ọlọ́run sọ fún fìrà ó sọ fún ságbé wa àkúlẹ̀ òkáwọ́lá wọ́n bá débi ọ̀rọ̀ jẹ́jẹ́ ni ọba àṣọ ani tí ń ṣe wáàsí wádẹ ni wọ́n ń ṣe wáàsí fún bí tí rí inú bẹ́yìn ọba ti fẹ́ kọ́ lo tó kọ́ gbogbo tẹ́ẹ̀bà sí àjọmọ́ àtẹ́bí ẹ máa fẹ́ kọ́ sí o ẹ sì mọ ibi tí ẹ ti dá dúró ẹ sì mọ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ní tí ọba ti lẹ́kọ̀ọ́ ìyọrí èyí táwọn ọmọ wa ṣe lọ́ndì òní mo sọ fún wọn nígbà ìbẹ̀rẹ̀ ọjọ́ ẹ̀kọ́ àmọ́ ẹ̀fẹ̀ kọ́ sí nígbà tí wọ́n tẹ̀lé àwọn òlélérí mu ní ẹwé lérí òkìkí ni yóò lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì pé a good commander always know when to retreat wọ́n máa jẹ́ ajagun tààtọ̀ ó máa mọ̀jà màsálà máa kíkanjú tí wọ́n bá lé yín kò lójú agbo òun kò gbayì mọ́ ẹ̀yin ní kẹ́ bírèkì ńgbà tó dáa mọ́ wí kí èso tẹ kó mbẹ yìí ó lè láǹfààní nítòsí wá yíyọ wájú gbogbo èrè tá a láwọn alọ nísìn àti sáàsì ọpáyà àti ọpáyà ntí wọn àti ẹmí tọgbọ lẹ́nu jẹ tasíjẹ rí nísìn kọkọjá ní sáàsì ń pa láàrin ọdún kan kí wàá lè rè tá rí mbẹ mọ nísìn lànàbí sọ pé àwọn àfa mo sọ àwọn àfa kan ò tiẹ̀ fara protest àtò farama náà wọn farama pé bàbá rí manage kó máa jẹ́ peaceful àmọ́ tó bá ti jòyè méjì lọ kí kí ni jẹ́ peaceful wọ́n ní àwọn àwọn ulọ̀mù ajá kiri ulọ̀mù sínú ọ̀dọ̀ nàìjíríà àgbà tẹ́ pè dé sọ pé ẹ̀fẹ́ ulọ̀mù nínú nàìjíríà kò sí gbogbo lẹ ní bóun sì ti rí náà tọ́wárí ẹlẹ́ẹ̀kẹsàn nínú tí máa mú ìmánìyàn tóbi tí sì jọ lágbà tàùtínú nafsi alámọ̀kọ̀wàmátì máa yùnáfìlì ìmá àwọn tó bá lè jẹ́ kí ìmánìyàn ó dàgbà kéèyàn try kó o máa gbìyànjú kó o máa fẹsẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ ni o máa rìn sí ibi tí ìmánìyàn lọ́ba ti dàgbà ni ó rìn sí téèyàn bá fẹ́ fi wà á búlẹ̀ ẹ sọ fún pé kó ṣe nǹkan mẹ́ta kó pààrọ̀ ọ̀rẹ́ kó pààrọ̀ àyè kó sì lọ́wọ́ ní tìjú lọ́rẹ̀ẹ́ ọ̀nà ibi táburú fi lè bọ́ lọ́wọ́ rẹ nu bọ́ọ̀ bá pààrọ̀ ọ̀rẹ́ báyìí tó sì wẹ́ni ohun tíjú bá rìn aburú ò ní bọ́ lọ́wọ́ yẹn kú ibi tó rìn sí tó fi ríbi sí náà pààrọ̀ rẹ̀ súnmọ́ àwọn tí wọ́n sí lọ́run ẹja lọ kírun ẹja lọ brọ́dà mi kan sọ fún mi ọmọ kan wá sọ dé lọ́dọ̀ wọn wọn wá ní ọmọ ọmọ rẹ̀ àwọn ni olóṣọ gbogbo ilé àwọn di ọ̀ràn yàṣùbà báwọn onírú ẹ̀ rí àti báwọn aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àyè ló bá ń máa ń kanlẹ̀ kún kálukú ọba dèmi yàrá àwọn ọmọ àwọn tó sùn sàwọn àlékún dáàdì it's time for solat let us prepare so that we can do nafla olùwà ah, ó jẹ́ àwọn ọmọ òun náà ó lọ jí àwọn kálukú ìtìjú àti pẹ̀lú kíla kàn yí ọmọ kékeré kálukú náà dìde àwọn ọmọ òun náà lè gbàwọ̀n èkì ó nígbà tí èlò bí ọ̀sẹ̀ méjì ó sọ fún àwọn ọmọ pé má bá bí ẹnìkan dánú ikọ́ má dìde fásùpà ọ̀rẹ́ àwọn ọmọ kéékèèké nu bẹ́ẹ̀ sì gbàlejò mi kó tó lọ ọmọ yín ó mèpè iṣẹ́ yọ máa kò sí tabadulu àwàlì wọn ṣẹlẹ̀ pẹ̀lú àwọn kéékèèké ẹ ti wà kó tí rìn síbì kan yọ máa kọrin yọ máa dásà yọ máa jó lójú yín torí wọn fẹẹ fi ọ bàbá pé ọmọ ti kọhún ní ijó kan imani tautinu nafsi ala muqawama min amu mawadi al-iman muqawiyati tautinu nafsi ala muqawamati ma yunafi al-iman gbogbo tó a lè lè má ní jìnnà síyàn ẹ máa fẹsẹ̀ nílẹ̀ ẹ má débẹ̀ wal-fusuk min sa'ab al-kufr wal-fusuk wal-isyan fakama annahu la budda min al-iman min fili jami'il asbab al-muqawiyati al-munamiya tí a bá fẹ́ kí imani wọn lékún gbogbo àwọn tá a kà yìí kéèyàn máa sọ torí pé bẹ́ẹ̀ ìjọba sọ yóò padà mọ̀ pé òun wéṣẹ̀ àsìkò ara òun ni òun sì bá àsìkò òun jẹ́ níbi tí ò ní ni alukọ́ni ni àyàwó àdùn àtẹkùn aláwùjọ jannatu min nahili wa anabin tajri min tati al-anhar síkàlùkù yìí náà ní fẹ́ kún ọlọ́wọ́ ní kí gbogbo ọwọ́ à ń bẹ̀ ó ní min kulli thamarati wa asabahu kibaru bó ṣe mánéjì ẹ̀ ó wá mánéjì ẹ̀ fà ó fi dàgbà ilé rẹ̀ dá ó ní gbogbo ẹ̀ alukọ́ni ni wàdà wúzùrí yàtọ̀ dọ̀ àfà ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké ló fi ilẹ̀ kò tè sábíàmọ́ nígbà tí ó fi dàgbà àwọn ọmọ yóò tí ì tó mánéjì àwọn iléeṣẹ́ tó filẹ̀ fàṣọba ìṣòro lọ́ba di pé okó ya wọnú ọgbà fíì fantara cut kadhalika gbogbo property rẹ̀ bá parẹ́ ọlọ́ni kadhalika yorùbá yìí ní ọlọ́run lákùlẹ̀ ayáti la alákó tàfàkàrù kí lélẹ́yìn ni pé gbogbo ìgbà tó ń dúró láwọn àdúgbò òbí tó lè kó bá gbàgbọ́ rẹ tí wọ́n rò pẹ́sẹ̀ rẹ̀ rálẹ̀ dákun yóò kó bá àwọn ọmọ tó bí gbogbo ń tọ́ dájọ́ ní dáadáa àwọn ọmọ yóò padà bá jẹ́ o bẹ́ẹ̀yàn bá ra lẹ̀ síbi tẹ́sán ò ti dà èèyàn bá lọ lẹ̀ sí àdúgbò kẹjá nàmà ròdù lọ́nà unity mail tó ẹ pa àwọn aṣẹ́wó ní ọgbà street ibẹ̀ ọlọ́run sì bùn ọlọ́mọ obìnrin mẹ́rin environment ẹjọ́ máa fa nígbà tó e ṣe wàhálà tán yóò rí kan bí méjì múnú ọmọ rẹ̀ èsè tó yọ̀ǹda arú ilé òṣì ọwà ládùúgbò bíi tọ́ pé bọ́ bá jáde báyìí àwọn ọmọ rẹ wọ́n bì wọ́n ni pé dákun bá mú kinní òun ọtí wọn ni wọ́n bá mú wọn ń tọ́ tí ń bẹ̀rẹ̀ rẹ ni ọwà níbi tọ́ pé bẹ́ẹ̀ bá wà nù yàrá yín òórùn gbó àwọn ọmọ bú wọn máa wọ yàrá èé ṣe tọ́ tarú bẹ̀ bó sì fi rẹ́ǹtì okókó ń bẹ̀ torí pé ìgbà tágbà ó dé táwọn ọmọ yóò kọ aburú yìí gbogbo ń tọ́ fàárọ̀ kó lè kun ibi tí ń ti dúró nù ẹlẹ́ẹ̀kẹwàá nù ma'rifatu haqiqatu dunya wa itibaruha mumirra lil akhirah èèyàn gbọ́dọ̀ understand ayé bí ayé yìí akọni stopover níbẹ̀ gangan kọ́ là ń lọ àti ìdèbí tá ń lọ téèyàn bá ti ní stopover tó bá jálá kiri jù ọ̀ sanwó bàálù míì mo ti rẹ́ni tó rí bẹ́ẹ̀ ọ̀nà stopover ń Dubai stopover yìí just like a twelve hours kí bàálù tó gbéra ní wọ́n bá láwọn ń lọ́nu city wọ́n bá gba kíní tó máa ń gbà fún wọn ní visa kékeré kan wọ́n stamp èyàn ó sanwó ẹ̀ lè wọnú wọ́n bá lọ wà látàlá nígbà tí wọ́n èdè wọ́n ti bàálù ti board wọ́n jẹ́ mọ̀ pé àwọn eléyìí wọn ò lè bẹ̀rù kódà nàìjíríà gan wọ́n expect ẹ̀ kó ti wà ní airport two hours before the flight tó bá ti di pé wọ́n ti tì wọ́n sínú ibi tí wọ́n ti lọ departure ọ̀ọ́yà máa sunkún ni ọmọ àwọn bàálù lọ kankan ní ìbò ní ọmọ o wọn ó lójú ẹni tí wọ́n lè jẹ́ kó crash gate tí wọ́n jẹ́ kó bí bàtà àwọn ara wọn lẹ̀ bó bá jẹ́ lù wọn gan kọ́dà bí prime minister bá pẹ́ tiẹ̀ bá lò bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà téèyàn bá mọ ayé yóò ṣe wàhálà nu ayé yìí nígbà tí kò fi dé tálkì àmọ́ fi dé yọ àrí pé ah, àṣẹ gbogbo tó ń ṣàjọ yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ọlọ́run ní ìgbà yẹn ní òtò mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ربنا تقبل منا انك انت السميع العليم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين أسأل الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نبي الأمين أتبع فولون أي نبوة محمد عليكم كان يكون جلهم بعد يكون فوق وأساجو النبوة محمد níparí ẹrú ọlọ́run kan lọ́rin àjò onímọ́tò tó bọ́ọ̀sì ńláńlá ni bá gbé owó wọ́n tún lọ wọ́n dáná dá bus stop ó tún pàdé ẹrú ọlọ́run kan kí ló kọ yín náà ní ẹgbẹ́ mi wọ́n ní kí ló kọ ní lágbára ni ní ẹgbẹ́ o bẹ́ẹ̀ yàrá lówó tí ò lágbára bíi pé kọ̀ọ̀rọ̀ ni o torí pé gbogbo nǹkan ò ní sọ́dọ̀ rẹ̀ wọ́n rìn wọ́n dáná dá third bus stop ọ̀rẹ́ wa tó ti jágbára kò ní jágbádùn rẹ̀ sí ní ọmọ àròjọ báyìí ni ẹ ti lò yìí báyìí ni ẹ ti lò yìí fìtínà pọ̀ ẹ sọ fún pa padà wàá gbé wọ́n bá yọ ẹ̀sìn ilẹ̀ wọn ò gbé the last bus stop tí wọ́n dé wọ́n pàdé àṣàrà ìlú lọ́ba sọ fún ọ pé nínú yín ẹnì kan bọ́lẹ̀ o wọ́n ní ta ni wọ́n ní baálé ilé yìí náà ni òní ọ̀bọ̀ọ́lẹ̀ ọwọ́ ah! ní gbogbo táwọn kó ní mọ́tò ìkọ́tà ẹni tí ó sìn ó ní à ah! kọ́tà ẹni tí ó sìn owó ń kọ́ owó lòun ìlọ ìyá yín wọ́n ti máa ń lọ àwa ipò olóhùn ọ̀lọ́ ìyàwó ń kọ́ ìyàwó ní à jọkàn kí wọ́n bí wàá pàdé ni ẹ̀yẹ máa lọ tí àsàràjù wa bí wọ́n pé ẹ̀sìn ń kọ́ wọ́n là ń pàdé àwọn ògbólò nìkan ní máa ń sèyàn ìjọ kú bá bẹ́ni kọ̀ọ̀kan yín tí ọ̀kẹ́sìn máa ń ọkọ yín ẹ̀sìn lólu ọba dọ́rùn ربنا تقبل منا انك انت السميع العليم قولوا اذا صلاتكم يرحمكم الله